أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله على أنعمه علينا ظاهرة وباطنة نحمده سبحانه وتعالى ونشكره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه عليه وعلى آله وصحابه ومن تبع ملتهم إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọ̀bọ̀rọ̀ ọba tó ṣe pé òun náà ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ lórí wa eléyìí tá a mọ̀ lóore àti eléyìí tí a mọ̀ lóore àbí ọlọ́run ẹni tí ó mú oore omi kí àlá oṣù ìní àti ní. ilé ìtawá dúpẹ́ fún yìí náà àtúndì ọlọ́run fún tẹ́lẹ̀ wàá gbà ní ọpẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa o. ọ̀pọ̀lọpọ̀ owó rí àtúndì ọlọ́run kò mú tẹ́lẹ̀ wàá gbé fún wa. ìgbàmújẹ́ òkú àdánù àdánwò òkè wulẹ̀ tó kéré ọlọ́run jọ wọ́n dàbí wàhálà gbàdá o à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì mọ́ ẹ̀yẹ tí èmi àti mi ká mọ ọjọ́ sìn fún àyàfi ọlọ́run aláàmì kan. bákan náà la tún jẹ́rìí wípé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá anájúwa muhammad sallallahu alaihi wa sallam àtàwọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti ẹnìkọ̀ọ̀kan wa tí à ń sọ ìlànà wa títí olùdí ọjọ́ ìgbéǹde alkiyama ìkọ́wátà ìmáà ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí à ń bá lọ láti nu kíra ní ìhánilẹ́sìn mùsùlùmí. بشارح كتاب التوحيد في أمرفاوى الشيخ الدكتور صالح بن فوزان بن عبد الله الفوزان حفظهم الله ورعاهم بدي أبورو بلانا وناني àlàyé tí àwọn ṣèkìwá yìí ń ṣe lórí àgbọ́yé ááyà tí wọ́n mú wá nínú tíra yìí ibi tí ọlọ́run bàbá mi ń júwe ìlànà tó ń là kalẹ̀ fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run bá ní bàdà àwọn olùbí lẹ́yìn lọ́sẹ̀ tó ní ìrọ̀jẹ́ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفارق بكم عن سبيلي wípé dájúdájú ọ̀nà ìlú ọlọ́ọ̀gá yìí ọ̀nà kan tí ó péye jùlọ ní ìlànà yẹn náà ní kẹ́ ẹ máa tọ̀ ẹ má àwọn ìlànà míì má kó má bàa sọ yín nù kó má bàa mú yín yapa kúrò ní ojú bákan náà ìwọ tí ẹ ṣe mùsùlùmí gbàdúrà tí ń sọ̀rọ̀ yìí ìkìlọ̀ ńlá onáàlélẹ́ yìí torí pé tó o bá ti tọ ojú ọ̀nà kan ṣoṣo tọ́lọ́ ọba là kalẹ̀ yìí ibi tó bá wù kó máa tọ̀ yẹn bó bá ti wù kó dáa tó lójú tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run àánú yẹn pé o sí lójú ọ̀nà tó dáa. eléyìí assurance ni fún ẹnìkọ̀ọ̀kan wa tí ó ti yé méjì ń bẹ̀ wọ́n sì jẹ́ àmọ́ wípé ọlọ́run bá ò lè la ọ̀nà tó pọ̀ kalẹ̀ fọmọnìyàn confusion nìyẹn ó máa jẹ́ ọ̀nà kan tó tó ọ̀nà kan tó tó tá a lè bá ìjọ́sìn fún àlá òun náà ní Islam ìsìláàmù yíwá rèé yóò máa bẹ lórí òfin ọlọ́run ọba láàrin o ìdí àti jẹ́ mùsùlùmí nìyẹn o ibo láti ṣe mú òfin tá a mọ́ ń tẹ̀lé nínú ẹ̀sìn wa ó náà ni ọlọ́run ọba wí báyìí ànábì náà wí báyìí sallallahu alaihi wa sallam ẹ̀ ní rí ọ̀rọ̀ ànábì kó takò ọ̀rọ̀ ọlọ́run àdéhùn tó bá gbọ́ tẹ́wá lọ wó pẹ̀lú àyà tó takò àyà lùkùránì kẹ́ẹ̀dì mọ̀ yìí pé fabricated àdìsí nù àwọn èèyàn kan ní wọ́n rọ àdìsí ń fúnra wọn. olùkó ti yé àdìsí tó bá takò àdìsí míì ẹ lọ yẹ̀wò ẹ rí pé àdìsí tí ọba mú tí ò dá wáhùn kò wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ rún mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni ìlú ti jẹ́ wípé ìwọ mùsùlùmí ó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn rẹ ni tó bá fẹ́ wà kọ̀ǹfíù kò sì sí tó lé ń bẹ̀ èèyàn máa ń kọ́ ni iṣẹ́ mẹkáníìkì ó le àbí ó le ṣùgbọ́n táwọn èèyàn mọ́ àwọn èèyàn mọ́ kódà ọmọ kékeré míì tí ó ti jọ ọmọ ọdún bíi mẹ́wàá lọ tán ti fi sẹ́nu sẹ́ mẹkáníìkì láti fi ọmọ ọdún bíi mẹ́fà ó lè mọ sẹ́yìn ju àgbàlagbà mẹkáníìkì míì lọ ẹlòmíì mi máa ẹnìkan tó sọ̀rọ̀ kan ó fi ọmọ kan mi ọmọ yẹn wá kéré báyìí pé kí wọ́n mọ ẹ̀kọ́ ti kéré tó yìí ẹ́ńjìn tírélà ńlá tán bá tú gbogbo ẹ̀ lẹ̀ tán tú ẹ́ńjìn tírélà yẹn lẹ̀ yányá ó ní ọmọ tí mò ń wò yìí yóò tó pépé mo rí kó lọ wọn fi yìí ń tẹ̀lé lọ sọ́ni à mẹkáníìkì àwọn nìyẹn ní sùhánàlá lórí yẹ kí ọ̀rọ̀ yìí mà àìfojú di èèyàn náà ẹ wà níbi tó tọ́ àti ibi tó yẹ náà wọ́n wá jẹ́ àmọ̀ wípé fàmíìzà tó àmì àpè tẹ̀rí quality àwọn ìntáàrí lára tábìmọ̀ pé olódodo ni àwọn eléyìí anáwó láyà tẹlifóònù òní pé wọn èyí yapa wọn èyí yapa nígbà tí ilé ìbá jólódodo ilé ìjólódodo ilé ìjólódodo ilé ẹnu wọn ni mọ ń sábà lori lórí tọrọ bá ṣẹlẹ̀ ní ìsìn nígbà tí wọn bá béèrè ni mo rí sí i màá kọ́kọ́ wò lọ kí lọ́lọ́run bá sọ lórí irú ọ̀rọ̀ báyìí téèyàn bá tiẹ̀ wá tètè rí àyà a máa wò ó pé kí ni ànábì sọ lórí ọ̀rọ̀ yìí sallallahu alaihi ojú tí mùsùlùmí gbọ́dọ̀ máa fi ríran nìyẹn ojú méjì lọ́lọ́run bá fún wa bẹ́ẹ̀ náà ni nǹkan méjì lọ́lọ́run bá fún wa tá a lè fi gbọ́ ẹ̀sìn wa yé dáadáa ìyẹn wa muhammad sallallahu alaihi ẹ wà ní gbogbo àwọn bá ń sábà dúró lórí eléyìí ẹni tó bá fẹ́ mú wọn pa bákan méjì ni bóyá ẹnìyẹn ò kò rántí áyà tọ́lọ́ bá fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn àbí kò rántí àdé àbí kò mọ̀ bóyá àdé ti wá lórí ọ̀rọ̀ yẹn ló ti wá lọ mú ọ̀rọ̀ tiẹ̀ wá àbí kan àbí fẹ́ẹ́nú ìfẹ́ẹ́nú láàrin àwa tí a ń pèrè àwa ní ahlu sunna wal jama'a kí ló ń bí ìyapa lórí àwọn issues tó lágbára ìfẹ́ nínú àmì o ìlú yẹ pé ìwọ tó bá fẹ́ jẹ́ mùsùlùmí òdodo o gbọ́dọ̀ kọ́kọ́ gbógun ti ìfẹ́ inú ara rẹ náà tó o bá tí gbógun ti ìfẹ́ inú ara rẹ hàn o lè rí ìsìláàmù ṣe dáadáa rárá o lè rí ṣe torí pé islam fẹ́ yọ kúrò lára wa òun náà lè fẹ́ nú débi tèpé ẹ pọ́lítì tèmi rèé ẹ ìwà tèmi lélẹ̀ rárá ìwọ oníwà burúkú ló fẹ́ mọ dìtáìdì ìtaàsì fún wa ta ló sọ fún ẹ pé wà jẹ̀dà yorùbá sì mọ́ ní òórí èrí ìrànlẹ́ rẹ̀ ẹni tí ò dáa ń gbà kì í mọ̀ fóun ò dáa ṣùgbọ́n yorùbá náà tún máa ń kòwé pé ẹni burú mọ̀ ó mọ̀ pé èèyàn burúkú lòun ṣùgbọ́n kíkà ń wẹni tí ó sọ fún ni tí mo bá rẹni sọ fún ẹ pé wà rẹ ò dáa náà are you ready to take it all and collect yourself tó o ti tán láti fúnra rẹ ṣe abójúfẹ́ mọ́ sagídí pé àníwọ̀ ló dáa yẹn ló jẹ́ pé wọn ò build Islam lórí ìfẹ́ nu àbá kan rárá ìtajọ́ mọ́ fi sọ̀rọ̀ ni pé aláàwí báyìí aláàwí báyìí torí pé àwọn àlùfáà wa wọ́n ní wà ìnà àtọ́lá ìtìláàfún wà ìnà òru yóò tàn gbèrò ju ọ̀rìn ìlà kìtàbí báyìí wọ́n ní torí pé tí ìyapa bá tẹ̀ fẹ́ tẹ́lẹ̀ láàrin àwọn ahlulẹ̀ haq àwọn olódodo wọ́n ní ibi tí wọ́n parí ọ̀rọ̀ yẹn náà sí ni pé ẹ jẹ́ ká dà padà lọ sínú ọ̀rọ̀ ọlọ́run ìyapa ti ṣẹlẹ̀ láàrin wa nínú jẹ̀mọ́ àbáyìí nìsín àwa mọ̀ solution ibi tí gbogbo wa tá a bá jọ jẹ́ pé lódodo bá jọ ni wa ẹ jẹ́ àwo tọ́lọ̀ ọba sọ lórí ẹ̀ ojú tí mùsùlùmí gbọ́dọ̀ mọ bí owó gbọ́ nǹkan nìyẹn ẹ wà ń bisẹ́ ẹ máa fi ọ̀rọ̀ ọlọ́run fàyín torí bọ́lá ọba ní fàyín tànà zá kún fi ṣe yìí وردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله 59 láńlọ́ọ̀dù àti láńlọ́ọ̀dù jọ ń fa wàhálà tó máa jọ mùsùlùmí tó nù àhán ẹ wò ni pé kí n tó dájà àgbẹ̀ yìí kí lọ́lọ́run ọba àtúnjíṣẹ́ sọ lórí ẹ̀ pé tó bá nímọ̀ nípa àti àwọn náà máa ń rí ọ̀rọ̀ yanjú jù torí pé ìfẹ́ inú rẹ ìwọ tó fẹ́ dájọ́ láàrin èèyàn méjì ìwọ náà ti gbọ́dọ̀ kọ́kọ́ gbógun tìfẹ́ inú rẹ kó má bàa dáràn èyí sì yanjú ọ̀rọ̀ láàrin èèyàn méjì pẹ̀lú pé o fẹ́ràn ẹnìkan o kórìíra ẹnìkan ó bá ti rí bẹ́ẹ̀ nǹkan bàjẹ́ anábì ah, sallallahu alaihi wasallam ń sọ nínú ọ̀rọ̀ kan ó ní ìtakùn dáhàwátà al-mazlum ó ní ẹgbẹ̀rú àdúrà ẹni tẹ́ ẹ bá fọ́n fàbòsí fún o ó nítorí pé kí ni la bẹ́yìnàwó wà bẹ́yìnà láàyè al-ijab àwòkàmọ̀kọ́ nítorí pé láàárín ẹni tí wọ́n fàbòsí fún o àti Allah ó ní kò sí gàgá láàárín wọn o nítorí ní hijab gàgá tó sì ní rí bì kejì ìyẹn ló yẹ pé aṣọ tóbìnrin wa wọ́n wọ̀ wọ́n pè ní hijabu nìyẹn ò ní rí ìhòòhò ara rẹ̀ sọ ní torí wípé àdúrà tó bá ṣe lé ẹ lórí àdúrà yẹn yóò wọ sánmà lọ bá àláàní straight away tí o ti ti blockade kò ní sí nǹkan tí ó block ẹ̀ inú yẹ kó tó bá fẹ́ dájọ́ láàrin èèyàn méjì rí kó ti rí clear proof kó tó tẹ́rí sí i tí ọ̀rọ̀ yẹn bá dúró ẹ lójú ọ̀rọ̀ àjẹrà kúrò ń bẹ̀ torí pé tẹnìyẹn bá ṣàdúrà àdúrà yẹn sí ànábì sọ́ńbẹ̀ ọ̀hún sọ̀rọ̀ pé èpè ni ó mọ̀ jẹ́ àbí pé kọ́ pé ìwọ ọlọ́run gbogbo ẹni tó ṣàbòsí fún mi pátá lórí ọ̀rọ̀ yìí báyìí kásá báyìí kásá ni mo fẹ́ kó ṣe fún wa a ti ń bọ̀ ní kótóbà lórí ọ̀rọ̀ àwákíbo àjọlùmí kí ni mo ń jẹ́ àtúbọ̀tán kéèyàn ó sàbòsí fún yàn á wà mú àwọn examples náà wá nínú àwọn tí wọ́n ti sàbòsí bẹ́ẹ̀ fún rí tí wọ́n wá ṣépè fún àwọn tó sàbòsí fún wa kí ló padà wá ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wọn ìyẹn tẹ́lómi náà bá yí adàràdá yẹn òun bóyá o ti sàbòsí fẹ́ lómii ẹni ẹ ti wá bẹ lọ́rùn lórí rẹ òun láyé rẹ ti dàrú débi tó dé yìí kó mọ́ bàá wá dàrú pátápátá kó tó wọ sáré àbí kó tètè yá ṣàtúnṣe sójú tá a bá wọ bí mi pé táwa mùsùlùmí bá ti ní ìyapa ọlọ́run ti darí wa síbi tí a lè darí dé. lóbi nípa yín tánà záàtún fi ṣe tẹ bá ń ájú láàrin ara yín tẹ ń ṣe pàǹpà láàrin ara yín lórí nǹkan kan farudú àbí ní ẹ̀dá kìíní padà lọ sọ́dọ̀ ọlọ́run ìyẹn ni pé ẹ lọ wo ọ̀rọ̀ tèmi ọlọ́run ọba sọ nínú ẹ̀dá padà lọ sínú ọ̀rọ̀ tí òjíṣẹ́ mi bá sọ fún yín ìyẹn ni pé tí ànábì bá ti sọ sallallahu alaihi wasallam lórí ẹjọ́ tó bá ti da yín àbí mọ́ràn tó bá ti gbà yín ìtọ́nà ọba fẹ́ kémi àti yín ó sì náà nù ìwọ tó bá wá sọ fún pé à ìtọ́nà ṣẹlẹ̀ yìí ìtànàbí mọ̀ sọ rèé wá wá ní ìyẹn ò kàn bí ìgbà tó ń sọ pé kànábì ò dákẹ́ òun ni tó ń sọ tó a lè pé síbẹ̀ ìwọ náà bá ń bẹ lára rẹ tó o sì ń rántí pé ẹ àlùkìyà máa máa ń bẹ ó máa lọ ṣèṣirò tẹ́ rẹ tán bá sọ fún ẹ pé tọ́lá ọba wíre ìdáná bíi wíre sallallahu alaihi wasallam tẹ̀mọ̀ bóyá ká gba tító ìtọ́ wa ní ìfẹ́ nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa nù lénìí bó o bá ti ní àtẹ̀sílẹ̀ bó o bá ti ju kájú sẹ́ẹ̀lẹ̀ fòfin ọlọ́run ọba sí bẹ́ẹ̀ náà ni ìsìláàmù rẹ̀ ó ṣe rí bó o bá ti ju pájú tẹ́lẹ̀ fún pé ìtànàbí bá ti sọ sallallahu alaihi wasallam àbí tó bá ti ṣe òun ni tí náà fẹ́ máa wí òun náà ni tí wọn náà fẹ́ máa ṣe òun náà ni ó tọ́ka sí ìsìláàmù tó máa ṣe lẹ́ni àmúlùmọ́lá náà ti pọ̀ síbúlá àwọn àpá àti rí kùdìẹ̀kùdìẹ̀ nínú ọ̀rọ̀ táwọn àfáà míì tí wọ́n gbé súnà lójú tẹ́lẹ̀ ṣùgbọ́n táwọn náà ti ń ṣèṣe àwọn oníṣúfí lónìí àwọn náà ti ń múfẹ́ inú wo àwọn kankan ìyẹn ni ìwọ akẹ́kọ̀ọ́ ló ti gbọ́dọ̀ sọ́ra àábà tó ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ìwọ náà ó máa wò ó máa gbé yẹ̀wò pé sí nǹkan tí wọ́n sọ yìí tó bá ọ̀rọ̀ lọ́wọ́ bá mu àmúbáwò ànábì mu sallallahu alaihi wasallam tí o bá ti bá mú o ní tijú pé torí kó jà fáà rẹ kó wá gbà á ó pè àkíyèsí àfáà rẹ ń sí lẹ́yìn tí o bá wá gbọ́ nígbà ẹ̀rọ ẹ̀sẹ̀ wa tó sọ síta tó bá rí pé tí wọ́n ń sọ yìí àbí tí wọ́n ń ṣe yìí ó lè kó báwọn èèyàn àbá kan ní sọ̀rọ̀ nípa tó ṣẹlẹ̀ ní Syria àfáà yẹn ò wà well informed lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n torí wípé òun náà fẹ́ àtàkì àwọn èèyàn kan táwọn náà ti do ní súnà ló wá bẹ̀rẹ̀ sí ní fi intosẹ̀lẹ̀ ń síríà obìn tì sí ara wọn ṣùgbọ́n adúpẹ́ kọ́lọ̀ kọ́lọ̀ ti fi indikéètì wa kódà amẹ́ríkà ní ti ọ̀rọ̀ yẹn ti ń dá wàhálà lẹ̀ láàrin CIA àti àwọn ìjọba tọ̀hún pé tí àwọn ikọ̀ méjèèjì tí wọ́n bára wọn fa wàhálà cia wọ́n ló sponsor àwọn kan gọ́ọ̀mẹ̀ntì pentagon òun náà sponsor àwọn kan pẹ̀ wọ́n á dojú àwọn èèyàn kọra wọn nínú ìlú ọmọ ọdún kan náà ẹ̀yin para yín jáde káwọn balẹ̀ ráyè lọ ló jẹ́ pé nínú tó kó alága àwùjọ ọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn international conspiracy òun ni tó wá rí táwa bá wá fẹ́ bọ́ nínú ète àwọn ète àgbáńlá ayé yẹn kùránì ìtura làwọn ó dì mọ́ àti súnà ànábì sallallahu alaihi wasallam ti di méjèèjì yẹn mú yóò là wá ń bẹ́ẹ̀ àwa ní ìpè àwọn ìdá ìjọba kò kàn wá ó lè bẹ̀sùn kàn wá nídìí pé àwọn adàlúrú rèé ẹ lé sí gbogbo àwọn bíi wa ń gbé tá a ti ń ṣe wá àti nínú ẹbí wa irú ọmọ irú wa àwọn èèyàn mọ́ fi ń tọrọ ọmọ ni àwọn bàbá àwọn ìyá wọ́n mọ̀ yí pé nínú wa nínú ẹbí à àwọn bímọ ní ti bí fi ẹ̀kọ́ gidi báwọn òbí lò ní ti bí fi resources bá ní within our capacity wọ́n mọ̀ pé à ń nawọ́ àánú yẹn sí wọn àwọn ẹbí náà generally wọ́n mọ̀ pé àà àwọn ń gbádùn àwọn ẹni yìí ní tí wọ́n ń sí dáadáa tó gbọ́dọ̀ tó wọ́n gbọ́dọ̀ ní lára ìwọ tí wọn náà bá ń pera rẹ ní alùsùn náà àlùjàmọ́ nìyẹn inú ilé tó bá ń gbé jẹ́ káwọn èèyàn ní àlàáfíà látara ìbálò rẹ ibi tó bá ti ń ṣiṣẹ́ jẹ́ kí wọ́n mọ rí àlàáfíà látara ìbáṣiṣẹ́ rẹ papọ̀ àdúgbò jẹ́ kí wọ́n mọ rí wípé ẹni yìí à jẹ́jẹ́ rẹ̀ ni wọ́n lọ ìbáyàn pa wàhálà o àlàáfíà ní o ní sì mọ́ ń kíyàn tí mọ́ ń ṣe dáadáa sáwọn èèyàn èyí tí súnà ànábì wa kọ́ wa nìyẹn sallallahu alaihi wa sallam kò kọ́ wa pé ká dàlúrú kò kọ́ wa pé ká dẹbírú kò sì kọ́ wa pé ká máa ṣàbòsí fáwọn èèyàn kódà kó mọ̀ jẹ́ wa islam àti súnà ó wá kọ́ wa ní dáadáa ni bá sì fi dáadáa bá sì rẹ̀ fẹ́ ti àgbàlagbà bá a ti fi dáadáa àti déédéé tọmọdé ìtẹ́sìn wa fi kọ́ wa nìyẹn kẹ́nìkan wa mọ̀ tó wa lórúkọ tá a jẹ́ tọ̀ àwọn oníkàpá lórí pé kó mọ́ tó wa bẹ́ẹ̀ nítorí wá wọlé ẹnu ló lè fi ẹnu ẹ̀ sọ ẹ̀hẹ́n ṣùgbọ́n nígbà tí ṣe bí ń sọ yẹn tí ò bá ti sí lára wa sọ̀rọ̀ pé àwọn oníbà fa wàhálà kọ́lọ́ba wa tún àfa náà ṣe àwọn tí wọ́n fi súnà wọlé wọ́n fi kọ́ àwọn èèyàn jọ ìgbà tí wọ́n wá sí ní seventeen tán ti three degree jókòó tán wọ́n wá fẹ́ máa darí àwọn èèyàn lọ sí ọ̀nà àná àwọn tó sì ń jókòó tí wọ́n sì ti trust irú àwọn àfa bẹ́ẹ̀ ìlú yẹ pé ká wọ́n sọ pé ó fẹ́ jókòó sí àfa kan ó lè sọ ẹni tó bá yá torí pé nígbà tó ti sọ dáadáa lánàá tó wá bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ lénìí ojú tàná yẹn làwọn yóò sì mọ bí ṣe kí ni wọ́n mọ bí wò ó wọn ní mọ̀ bí ti ń kó àwọn lọ yìí ó ti ń taari àwọn lọ sínú gulosin àbí kí náà pè é àbí gọ́tà ọlọ́run wọ́n ti wá lẹ́nu tí ó kàn mọ́ tẹ̀ láwọn èèyàn káàkiri nítẹ̀lé afọ́jú kó tó sọ pé òun gba yẹn àwọn ìpìlẹ̀ yẹn kò kú lára àwọn ẹlòmíì tán yányán tẹ́lẹ̀ wọ́n ti wá ń nawọ́ mú pilẹ̀ yẹn náà lónìí báyìí ṣùgbọ́n àdúrà làwọn máa fi fún kálukú ọlọ́run bá wa mú wọn dúró o àwọn tí wọ́n ti ta ti àgẹ̀rẹ̀ bá wa dá wọn padà sínú àkídà àti mọ́nà àlùsùnà wàlùjàmọ́ àrùn. tó ìwọ́n mọ̀ ìyá mi olúwa wa ẹlẹ́dàá wa wá ní ìkóńtóńtó mi nù náà láàbì tó bá ti pé lóòótọ́ lè bá nígbàgbọ́ nínú Allah àfi kẹmọ dá ọ̀rọ̀ padà síbi tọ́lọ̀ ọba sọ fún yín àti nǹkan tí anábì bá sọ sallallahu alayhi wa sallam wọ́n ní pásítọ̀ ahábàtì rọ̀bí ọlọ́wọ̀ ánìwọ̀n kọ̀dìyà kọ́hún báyìí náà ní láàrin àwọn náà ìyapa ṣẹlẹ̀ láàrin wọn ṣùgbọ́n wíwàrà ń tẹ́ta ní ìyapa yẹn lọ wọ́n ní kí ló fà á tóbi rí bẹ́ẹ̀ lẹ́ánàwọ̀n yàrá ọ̀nà ila kitabillahi faqad ikhtalafu ba'da mawti rasuli sallallahu alayhi wa sallam man al-khalifatu ba'dahu thumma sar'anu ma in asam an-niza'u وعاهدوا أبا بكر الصديق رضي الله تعالى عنه wọ́n ní láàrin àwọn sọ̀hábà wọ́n ní ètò pàǹtí fàmúfà ìyapa tí mọ́ ń tẹ̀lẹ̀ láàrin wọn tó ṣe mọ́ ń tètè lọ ni pé àwọn ọmọ ń dá ọ̀rọ̀ padà lọ síbi tí ọlọ́run bá bá wí àbí etí ànábì bá ti wí sallallahu alayhi wa sallam wọ́n ní wọ́n mú àbíjú ìwá pé lẹ́yìn tí ànábì jáde láyé sallallahu alaihi wa sallam wọ́n ní àwọn ọkọ̀ ábà yapa pé ta ni a ti sọ lórí torí pé táwọn mùsùlùmí bá ti gbára wá nìkan a gbọ́dọ̀ yẹn nìkan tí ó jà ṣáájú wa otherwise ànábì sallallahu alaihi wa sallam ní tí mùsùlùmí bá ti ń pé méjì mẹ́ta níbì ẹ gbọ́dọ̀ yẹn nìkan tí ó jẹ́ olórí fún yín tí ò bá ti sí oníṣà ìtọ́nù ni ó mọ̀ darí yín èṣù ni ó jẹ́ kí ni ni ó jẹ́ olórí tẹ́ǹtì mi ò bá ti mí ní ẹgbẹ́ gbogbo ibi a bá ti wà ẹ gbọ́dọ̀ rẹ̀ nìkan wípé ẹni yìí ó òun lórí wa ẹ̀yàn ni ọ̀nà tó bá wù kẹ́ lè bá yàn pé òkè afẹ́yàn àmì ro ẹnu padà wá pò pẹ́ni ni kó jẹ́ olórí wa gbogbo alágbọ́dọ̀ lóyà sí i mo rò bó yé wa kódà gẹ́gẹ́ bí inú kíláàsì náà ni tó má fi lè yẹn nìkan pé òun ni kó jẹ́ class captain ẹ gbọ́dọ̀ lóyè àti torí fáwọn tó ní skul ló fi yàn ní captain fún yín tó bá ní senior prefect senior girl senior boy ẹ gbọ́dọ̀ lóyè à tí wọn ìgbésẹ̀ ẹ bá ti yapa wọn ẹ ti yapa àtẹ principal àbí ẹ tíṣà tó ti yé àbí kò pàìtọ́ àbí kò pàìtọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni tíṣà náà tí wọ́n gbà fíṣẹ́ ẹnlọ́ bá ti lórí yín pé eléyìí ni hm yín o eléyìí ni principal yín o ẹ gbọ́dọ̀ lóyà sí tó bá ti mọ̀ kó lè lóyà sí the best thing oníkóso kí ni kò rí fine torí pé ìdá àṣẹ wọn ti gbélé lọ́wọ́ ó lè kéré sí ọrùn ó lè ní lower qualification ju ti ẹ lọ́rùn nígbà tí wọ́n ti yàn ọ̀hún wọ́n ti yàn náà nìyẹn tí o bá ti wá tẹ lọ́rùn ó kú òun bẹ́ẹ̀ ni o òfin nínú ẹ̀sìn nìyẹn àyí kọ̀m̀pìtì pẹ̀lẹ́ tán bá fi so lórí yóò jẹ́ pé ẹ̀ lè áàlùsùn náà àlùjàmá kan wá sọ fáwọn èèyàn pé ah, ara o ó yẹ gbé pílákàdì ẹ jẹ́ ká lọ fi ẹ̀hónú hàn tẹ̀bá láwọn tí bá ń pè yẹn àwọn ọkọ̀ wá rí jù nìyẹn torí Islam anábì sọlọ́bà àlùsọ́là ó ṣèkìlọ̀ fún wa pé ẹ gbọ́dọ̀ gbé yìí dàbáyìí ègéǹtì olórí tẹ́rírù àfáà tí mo ń sọ lẹ́ẹ̀kan yẹn àwọn àfáà yẹn ń bínú ẹni tó bá ti pè rẹ̀ ní alùsùnà ìjàmà tó wá ń bẹ lórí mọ́náhàjì sàlàfíyà torí pé àwọn wá agbára àwọn wá agbára òṣèlú àwọn sì ń jẹ́ tí wọ́n mọ̀ wípé ẹ̀ tẹ́ bá kọrùn bọ́kíní yìí ẹ̀ ní bọ́m̀bẹ̀ ò wọ́n kálukú wọn kábàámọ̀ náà lé ní ìgbọ́ tó ti bẹ́ẹ̀ náà wọ́n sì ń wá gbára yẹn ṣé ọ̀ràn yẹn ni kí á di pírẹ́sídẹ̀ǹtì ni sọ̀rọ̀ yẹn ni ká di gọ́fúnà ni ẹ̀yin wo gẹ́lẹ́tẹ̀ fẹ́ di kíní wọ́láì ó sì ń bìlà mo fi ọlọ́run bá tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi gbúra ọ̀gọ̀rọ̀ nínú àwọn tí wọ́n advocate fún pé ẹ káwọn jẹ lágbára ẹ káwọn jẹ gọ́fúnà káwọn jẹ pẹ́yẹ káwọn jẹ gbá wọ́n wọ́ sí ju àwọn politicians wa yìí lọ Tinubu tó wà mẹ́yìn ó dáa ju ọ̀gọ̀rọ̀ nínú àwọn àfáà yẹn lọ àwọn gómìnà wa yìí náà ká ní tiwa lóògùnṣe ìdàpọ̀ Abíọ́dún àbí ó dáa ju àìmọye nínú àwọn àfáà yìí lọ tí wọ́n bá padà dínkù ìbáàrin tí kálukú wọ́n ṣe láì tí ìlágbára nìyẹn lèyàn kéré hàn dẹ̀ràn yẹmọ yẹn mọ́ tí púpọ̀ náà àwọn àfáà yìí ti ń ṣe gbogbo nǹkan tí wọ́n lọ sẹ́bẹ̀ lómi báyìí òun nìkan ní tẹ̀mọ́lẹ̀ ṣé tí pẹ́sidẹ́ntì bá jọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn palliatives ni wọ́n pín káàkiri àti wọ́n ti ń ṣe kínní àwọn ọmọ ẹgbẹ́ wọn nìkan làwọn ọmọ ṣe kínní fún àwa mùsùlùmí táwọn wá sínú ẹgbẹ́ wọn kọ́ bó làbí àtijọ́ wa ó ṣe rí àwọn ara wọn náà ni wọ́n mọ̀ pín sípò ibi Tinubu tí bóun nínú PDP ó mú àwọn ẹgbẹ́ míì tó fi wọ́n sípò àbí àwọn àbá àyìn àbáwọn ẹgbẹ́ wọn tí wọ́n advocate fún pé àwọn fẹ́ àwọn náà wágbára wọn wágbára àwọn ò ní lè ṣe tó bá ti sínú ẹgbẹ́ wọn báyìí kókó tú òun ní <laughs> kí tí wọ́n mọ́ sí ìbá ti gbà kan wà pẹ̀lú wọn àmọ́rú tí wọ́n ń ṣe káwa náà tó wò pé a ah, ẹja fi àwọn ẹgbẹ́ burúkú yìí lẹ́wọ̀n àwọn ẹgbẹ́ tí wọ́n ti ń gbógun tìjọba òun ni wọ́n tí wọ́n bá ní weapons wọ́n ó gbógun tìjọba làwọn ẹni yẹn ṣùgbọ́n àwọn ni wọ́n wá ń pe àwa lórúkọ burúkú lẹ́nu torí wọ́n ti mọ̀ yí pé tọ́rọ̀ bá débi kan ọwọ́ padà tẹ àwọn tó kápò lórí ibi tí wọ́n ẹ̀ stage lásán sí nìyẹn mo ti sọ fún àwọn ẹlòmíì pé ẹ̀ ìyẹn ogún ọdún ìsì mọ́ ń gbóná fẹlifẹli ẹ wọ́n fẹ́ sún wa débi pé ká sọ̀rọ̀ pẹ̀lú bá ti di sọ̀rọ̀ owó padà tẹ̀ wọ́n nípa àwọn gẹ́gẹ́gẹ́gẹ́ ní ọ̀tá àjọba ọ̀tá àlú ṣùgbọ́n wọ́n ti camouflage àwọn sì làwọn tó wà ní pàwà ni wọ́n ń rí sí àpá wọn ò sì mọ̀ páwọn ilé gẹ́gẹ́ ní ọ̀tá àwọn aláburú nígbà tó bá gba débẹ̀ lábí social media yìí kò téèkì five minutes téèyàn ó fi finish irú àwọn èèyàn bẹ́ẹ̀ kò ní gbà wá tó five minutes ètò bá máa dálẹ̀ kó dálẹ̀ ilé ìdájí kó pẹ̀lú àwọn èèyàn ní ìsìn báyìí ó ti lé lógún ọdún báyìí wọn ò sì yẹ wọn ò gbò kúrò lórí àwọn aburú táwọn ènìyàn wà tó ìwọ́pẹ́ wá lọ́sẹ̀ Islam dúró déédéé ti ọ̀rọ̀ Ọlọ́run àti ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam ní tí ò bá ti yé ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó yé lọ béèrè lọ́wọ́ àwọn tó yé àwọn yóò lè ṣàlàyé pọ̀lúfàdù kó já apá náà oṣù ẹ̀dọ̀ tọ́lítì àlìntà ṣéyàn wọ̀gọ́bà ti àǹkà àṣìyà ó lè mọ̀ kankan ó tún mọ́ mọ̀ mí àìmọye ló fi ẹ̀mọ́ àìmọye èèyàn wọ́n béèrè níbi ẹjọ́ ìwọ̀rọ̀ báyìí kílẹ̀ yìí sí i kílẹ̀ yìí sí táwọn abáyé bá ń ti conference náà ẹ wà rí wọn ní àtúyó island kàlíha takọ ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ gbogbo àwọn tí wọ́n jọ jọra wọn náà ni ọmọ ń kóra wọn jọ síbẹ̀ wọ́n èyí sì fẹ́ gbóhùn sọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn tí ò sí lára wọn wọ́n sì mú àwọn yẹn lọ́ta àwọn yẹn nìyẹn o kílẹ̀ wá ń kọ̀ǹdẹ́mù APC PDP afghan kankan sí táwọn yẹn gan tó wá fẹ́ sàn torí páwọn yóò sọ pé ẹ̀sìn làwọn fẹ́ ṣe ẹgbẹ́ olóṣèlú ẹgbẹ́ ọlọ́jẹ̀lú òun làwọn àtìmọ́ta wọn yẹn èyí tẹ́ wá pẹ̀lú ayé ní ẹlẹ́sìn ìwà tí yé tún wá burú ju tàwọn olóṣèlú lọ hábí kọsàrọ̀ òkú ńlá nìyẹn wọ́n bá pè yàn lẹ́lẹ́sìn fún ọgbọ́dọ̀ yí àwọn kankan lára rẹ̀ tó bá tó wá jẹ́ lẹ́sìn tọ́rọ̀ jẹ́ tún wá burú ju tàwọn tí ò lẹ́sìn lọ ilé tí ó bẹ̀rẹ̀ dájú ní pé kó pa ẹ̀sìn yẹn ọlọ́run wọ́n ti wá lẹ́ni islam látara wa wọ́n ti ti wá lẹ́ni tí wọ́n mọ̀ bú anabi látara wa o ní ìparí wọ́n ní àwọn ni wọ́n ti wá yanjú áwọ̀ yẹn lórí wípé tí ó jò lórí wa lẹ́yìn táwọn yorùbá ti kú tán sallallahu alaihi wọ́n ẹ̀ wọ́n ti dá ọ̀rọ̀ yẹn padà lọ síbi ọ̀rọ̀ náà akọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n wà á àdù Aba Bakr as-Siddiq radiyallahu ta'ala anhu ibẹ̀lẹ̀ ni wọ́n ti kò pípé náà láàyàn sì fi yàn wọ́n ti yàn fún wa náà nìyẹn òun náà ni wọ́n jẹ́ so mùsùlùmí náà wọ́n ti dìbò wọ́n ti ka ìbò wọ́n ti ti dìkírí àgbé Bọ́lá Ahmed Tinubu òun ni pẹ́sidẹ́ntì ó sì ti gbá tẹ̀lé lọ́wọ́ a gbọ́dọ̀ lórí àti ni a gbà fún gbogbo tó bá ti ṣẹlẹ̀ dáadáa bá wa ní o ìdàkejì bá wa ní o àmọ̀ faramọ́ náà ní o títí tẹ́lómi ò tún fi bọ́ bẹ̀ ṣùgbọ́n pàtó wá wà ń bẹ̀ tí ò sì parí àsìkò rẹ̀ kẹwa mọ gángọ̀ pẹ̀lú fẹ́ dàjọba rẹ̀ rú pẹ̀lú fẹ́ sí gbẹ́gbẹ́ tí fẹ́ sàwọn aburú nìyẹn ìsìláàmù faramọ́ bí eléyìí tó tí wọ́n ń ṣe látòkè ọjà nìsín ṣùgbọ́n bàtí èsì pé wọ́n gbé lórí ẹ̀sìn democracy kì í sọ̀rọ̀ ẹ̀sìn tọ́ aburú tán bá dálẹ̀ kálukú jọ máa faradà ṣùgbọ́n wọ́n tó jẹ́ mùsùlùmí tán bá ti yan olórí wọ́n ti yan gómìnà wa nìsín sí fún wa nìyí náà àgọ́dọ̀ gbé ṣépè ó ṣe tó tẹ́ wa lọ́rùn o kò ṣe tó tẹ́ wa lọ́rùn o àmọ́ ṣàdúrà fún mi nítorí ẹ̀ máa fi mọ pàlùjàmọ́ àníyàn àní bọ́ síta káwá mọ kìrìtáìtì nínú ọ̀rọ̀ àbí ní nǹkan kíkọ torí ẹ̀lú jẹ́ pé pàlùjàmọ́ àwọn ewu àyípo àwa náà ní qualification tọ́ba ní kéèyàn fẹ́ díje pírẹ́sidẹ́ǹtì èmi náà ní qualification tẹ́mi náà lè ti sọ pé ọmọ nàìjíríà lèmi náà báwo tiẹ̀ lówó ṣùgbọ́n àwa kì í lé ipò torí pé ewu wà ń bẹ gbogbo àwọn ọmọ ìyá wa náà táwọn náà ti lọ jẹ ẹ sẹ́nitọ́ house of rep kankan ó yá kí ni resort kí ni resort ẹ̀ńdà ẹ̀ka àwọn ọmọ ìyá yín wà ń bẹ kí wọ́n ti gbá wọ́n lè defend Islam ó yá tí wọ́n ní tẹ̀yàn bá dépò kó mọ́ sàbòsí nìyí tí wọ́n ní kó sàbòsí ni ó kì ọmọ ìyá yín di pẹ́sidẹ́ǹtì pé gbogbo ẹ̀yin mùsùlùmí nìkan lọ́mọ nàìjíríà gbogbo yín lọ́gbọ́lọ́gbà ṣiṣẹ́ kó fi àwọn tí èsì mùsùlùmí lẹ̀ gbogbo yín lẹ gbọ́dọ̀ mọ jẹ́ ráì káwọn ẹbí mọ pa wọn tó kù rárá gbogbo ẹni tó bá ti wà lábẹ́ ni ò ní bá wọn dá sí mi ṣùgbọ́n nípa gbogbo ètò pátá ó gbọ́dọ̀ mẹ́sọ̀ wípé òun ṣe dédé ọ̀sọ̀ lórí tí ó bá ti ní ṣe dédé kò jí sáàbù kò jó lórí ìtumọ̀ ẹ̀nìyẹn àìsí ìlú ẹ̀yàmẹ̀yà àìsí ẹlẹ́yàmẹ̀yà nítorí pé ẹ ìlú jẹ́ lẹ́yà wa òun la gbọ́dọ̀ jẹ gbogbo jẹ lábẹ́ rẹ̀ rárá ó gbọ́dọ̀ fún gbogbo ẹ̀ yóò ṣe dédé sí Yorùbá yóò ṣe dédé sí Haúsá yóò ṣe dédé sí Ìgbò àti gbogbo àwọn ẹ̀yà tó kù yóò ṣe dédé sí mùsùlùmí yóò ṣe dédé sí kíni sí kékeré torí pé gbogbo apáta abẹ́rẹ̀ la wà kí wàá ní orí ìdá tí wàá fẹ́ gbógun tó lórí gbà nígbà tá à ní sábòsí kí ni orí ìdá tó ṣe ń ju pé ọmọ ẹgbẹ́ yín ló sábọ̀dọ̀ dépò ìtumọ̀ ní tó gbogbo benefit yẹn o níbo lẹ́fẹ́ kó mọ̀ dárí rẹ̀ sí ọ̀gá ẹgbẹ́ wọn nígbà tó mọ nọ́sùwàtì bá jẹ ẹsẹ́ àmàmì àbí àwọn nọ́sùwàtì mọ ẹsẹ́ ti pé àwọn ara wọn náà ní kó mọ gbà sípò ṣé déédéé nù àbí ọmọ tẹ̀bílíìgì ló bá jẹ ẹsẹ́ àmàmì pé ọmọ tẹ̀bílíìgì nìkan ló gbọ́dọ̀ gbà síṣẹ́ ẹ gbọ́dọ̀ ṣe déédéé nì ó pin nì tó bá ní slọ́tì 20 àbí 21 ẹtìmọ̀ iye ẹ̀sìn tó wà nàìjíríà bí ẹ̀hẹ́n ẹ̀pì sọ́nà mẹ́ta 77 kan ẹ́ 77 ẹ̀hẹ́n nínú slọ́tì ti àwọn tó wá jẹ́ ti Yorùbá ó tún wá pín ogímọ̀ iye ẹ̀yìn tẹ́wàá gbẹ̀gbẹ̀ ọ̀nà mẹ́ta náà ni àbí mùsùlùmí ìkírítẹ́ àti àwọn olóòtà ó gbọ́dọ̀ ṣe déédéé tó bá tẹ̀wá fáwọn ti bí ní mélòó mélòó mélòó lábẹ́ ọ̀nà mẹ́ta lábẹ́ fún sẹ́wùtì kò ní í pọ̀ àbí àbí kẹ́ ẹ wá gbòòdì ó ṣe yí pọ̀ ìyẹn ní kálukú ó ṣe ní sense of belonging wọ́n tó bá ti wá mọ̀ ìpè òní lè ṣe déédéé pé ìwọ ń tiẹ̀ ò lè ní jíhàn tiẹ̀ ò ẹ̀sìn tiẹ̀ nìkan ni wọ́n fẹ́ gbé lórí wọ́n wulẹ̀ sọ pé o fẹ́ du ipò ìlú táwa yìí wọ́n sọ pé o fẹ́ dùn ìyẹn lẹ́bi ní rí hálù tún náà wà lùjà mọ́ a kó sọ fún òun fẹ́ dù ú torí pé ṣé àwọn olóòṣà ní ìsìn yìí àtàwọn ẹlòmíì ṣé ó wà fáwọn lágbára àbí kí ni ó ṣẹlẹ̀ sẹ́sìn rẹ̀ nínú yẹ pé ó bẹ́ẹ̀ kàkéyàn fi wọ́n lẹ̀ ẹ jẹ́ káwọn tó fẹ́ ṣèlú kí wọ́n máa ṣèlú fúnra wọn ẹ̀yẹ mọ mójú tẹ́sìn títí yín báwa bá mójú tẹ́sìn lọ ẹ̀hẹ́n ìyẹn ló kàn sáà náà wa ọ̀rọ̀ ti lú ẹbí yẹn fáwọn tí wọ́n bá fẹ́ wò pé káwọn ọmọ darí ìlú kò bá jẹ́ kébìnrin ló jẹ́ pírẹ́sídẹ́ǹtì òun àmọ́ òwòrán náà ni kò bá jẹ́ olóòtà ló bá jẹ́ pírẹ́sídẹ́ǹtì àmọ́ òwòrán tiwa náà ni mùsùlùmí sálẹ̀ lè tó wà ń bẹ̀ yìí ó yá kí la benefit personally nothing ó lá ní káwọn ṣàdúrà fún yìí tẹ́lẹ̀ nínú àbá bọ́ bẹ́ẹ̀ náà àmọ́ pàdúrà àrùn lọ́wọ́ náà ni pé kọ́lọ́ ń dé ṣàṣeyọrí torí pé bá pe àṣeyọrí yẹn ìlú ò dáa fún gbogbo wa náà ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ tí o lè mẹ́sìn lọ sọ́jà ní ìsìn pé ìyá tó ń ta kínní bóyá ara ìjọ rẹ ni kò wá ní iye tí ó mọ̀ sára ìsì o ó gbọ́dọ̀ rìdíùsì tiẹ̀ fún ọ ìbẹ̀jọ àánú ìjọ ni kò mọ iye tó rà ní ọjà ọjà kan náà ni gbogbo wa jọ ń ná ìyẹn la ti gbọ́dọ̀ sowọ́ pọ̀ lórí òdodo kílùú dáa so nínú tí ó fi jẹ́ kílùú dáa òun náà ni ọ̀rọ̀ tá à ń sọ yìí pé ká dá padà lọ síbi òfin ọlọ́run àti ọ̀rọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam àti wá wà ìrìn dílẹ́mà náà àwa nìkan kọ́ mùsùlùmí nìkan kọ́ ló wà láwùjọ kódà wá tá a jẹ́ mùsùlùmí gan ẹnu òkò ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí kálukú ṣe ń gbàgbọ́ yé Qur'an ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí kálukú ṣe ń gbàgbọ́ yé hadith so ìtìláàfù tó lágbára lélẹ́yìí ọlọ́run bá wá ti di proper solution fún wa tábà wá fẹ́ wà lórí òdodo àbí ká padà síbi tọ́lọ́run bá fi wí àti nǹkan tí ànábì sọ sallallahu alaihi wa sallam ní tí yóò yanjú ọ̀rọ̀ wa nìyẹn o wọ́n wá ní kí ló yanjú ọ̀rọ̀ àwọn sàhábà kan fi yan Abubakar radiyallahu anhu wọ́n ní lágbọ́n ọ̀rọ̀jọ àwọn ìlà súnà nígbà tán padà sínú súnà ni súnà ló jẹ́ pé wọ́n mọ̀ pé à ah, gbàtà nàbí wà láyé sallallahu alaihi wasallam tí ò bá ti ní ráyè léèdì abubakar ló mọ ní kó léèdì àwọn ajẹ́ pé chọ́ọ̀tì ànábì nìyẹn sallallahu alaihi wasallam ibi tí wọ́n ti mú abubakar nìyẹn wọ́n nígbà kan náà wọ́n sálà fún fi òwò bèrè dà wọ́n tún yapa lórí ogun àwọn tí wọ́n kú nínú ẹ̀sìn àwọn ni wọ́n kàrí ẹ́ mọ̀tàbàkù aláàkìtàrí mọ̀tàdé wọ́n ní pápá àpá náà ni wọ́n ti panu pọ̀ lórí pé ẹja jẹ àwọn tí wọ́n bá sọ fáwọn oṣù fúlàmù má ẹja jẹ àwọn lógun o wọ́n ní kí ló fà á lẹ́hàánú àwọn mùrọ́bì àwọn ìlà kìtàbí láàyè wàsúnàtì rọ́súlì wọ́n nítorí pé wọ́n wo kí lọ́lọ́run bá sọ kí ni ànábì sọ lórí àwọn tó bá kọ̀ méjì kí ni àrídà torí díẹ̀ náà ti gbógun tì wọ́n pápá àpá sì rèé ọ̀rọ̀ yẹn ti ẹjọ́ ti sọ pé òun ò ti síláàmù mọ́ láàárọ̀ nígbà tó fi ni pé wọ́n ti wàhálà ti dé báyìí kó tó dọ̀sán báyìí ó ti ṣe kí ni ó ti padà sínú ìsìláàmù pé <laughs> òun ó bá wàhálà yìí lọ tóun bá yìn sí sọ abẹ́ ọlọ́run ilé ìdàgbọ́ kó ṣe ní okun padà fún wa láyé ń bí àti lọ́jọ́ méjì àti àmà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا السلام عليكم ورحمة الله وبركاته